majmu fatawa volume 28 page 18 haka min annahu idza kana maqsuduhum ta ibn tamiya wana karai haka ana ka isa na da nilu bi hadha al ittifaq ini oiturin tubatin lai wal intima àti orisi kaka emi ragonon emi ragoso emi bi ansar islam emi bi ahlus sunna wal jamaa emi bi markaz emi bi Uh, so aka wani bi ai mibi la shaikiya enyan mibi la mazhab anu aka wani bi a kibin tamiya kaka ana bikin bai man turin tuba dai a zaba gudu turin tuba tuba suna duwa mini alka ọzọri ọzọ hinwan kima ragonin then walbai'a a fi bai'a ne tutanin ana bikin isi kafan al-ittifaq ana kuwa turun tozatin lainin kame wal intima àti ayiklinka i am from this group ẹ̀rá wal bai'a suna yin vote of allegiance haka masu bai'a mahoka wal ligam haka ana kuka ita nan idan maksudun invention hawe a ta'awun alal birri wa takwa a wasu ne eh ibrahim hadisi magun matula su albir righteousness ibrahim wa takwa a ti tayi ti wiyan wa hemurin ta haza qad amara allah bihi wa rasulu asan nan umuri ora amota kame asan tu mulhi sallallahu alaihi wasallam lahu wal khairi yawnin atarna wa duna zalika ittifaq amma a sana bikin ka oitirin turbano wa in kana al-maqsud bihi ana ki isuro ko asmin ne a ta'awuna lal ismi wal udwan ana ki oitimi agumotire so ibiyo ime ati oitimi tutina kanewun fa hadha qad haramahu Allah wa rasuluhu sanan umuri harame haram qad sanara haram ma qasad bi min khair أني انتزعنا إن نصر نوايدا ففي أمر الله ورسوله بكل معروف أبسنا كتا أمره أو مطن وصنطن إنسانا كتا معروف إنسانا أب أوي مويدا استغناء عن ذلك الشيء ọ̀pọ̀ ẹ̀wọ̀n wọn ni ká wọ́kọ́kọ́ ní ترين tìrí tìrí tẹ́rẹ́ sẹ́bàtín lẹ́yìn وما قصد بهذا من شر فقد حرمه الله ورسوله أنا أعلن مهنا ننو أن يتنكو مهنا ننو جبيني ومهرام حرام أترم فان إذا it's gonna hide them is this they are it's gonna condemn me lọ́pẹ́ ẹ̀rẹ́ ìmáni gbọ́ọ̀nù obìnrin inú ni ọ̀rẹ́ ẹ̀nà wọn kà sí wà ní kìtàbù albẹ́yà bẹ́yìn na a albẹ́yà albẹ́yà بين السنة والبدعة wani ni page thirty six inú ẹ̀nà lè again ẹ̀wọ̀n ẹ̀nà lórí tìyàn catalan abúbọ̀sí ìlàwà kàrẹ́ àná because ọ̀nà tí ìlú náà yẹ̀ hẹ̀ abúbọ̀sí ìkẹyì kúnná na wọ́dù an lánà alẹ́kálà hazan nakul alkhafi ẹ̀nà ìyàn tí náà kẹ́ ní ẹ̀yàn zika ẹ̀nà leki any clarification rẹ nọka anaika alkhati wonyi yi nani ọkan rajul ana ko ọzọ nọ which is ali hasan uh, alhalabi ọana ka ọjọ nọrọ nọ ẹyitara for toroja ọ ya ni confess bí ọba rẹ ma ni rẹ nọka ni walakin nahu ama kẹnẹ fi manzili sheikh abi anas musa nasru ọdụ anyị imiri izen na gị shehu ọnọ shehu abu anas musa nasr ọbụ basi na wata akara nkọ na ịrọ den na gị ịrọ kuma den mere gị ịrọ wabi kuduru salim alhilali àti shehu ọsa anaghị saudi wọn wájú ọrẹ iná náà kìkì gị ìrẹ nọ ọnọrí salim alhilali ahịrị hasanin àti mashuhur hasan ẹ̀rín náà nínú ẹbí ẹni kọ́ ọ̀dùn ẹni ká ẹni bẹ ẹnya mi ẹnyẹ jama ẹni kọ́ ọ̀dùn yẹn náà ti wú ẹni tó nya ẹni beautifully decorated. Àti ni yíyọ, ẹni yẹn ti kẹ́ ẹ̀ anything ẹni make clarification ẹni àmà ẹni ìtúrẹ́ ẹnu ní tóyà àmà àtọ̀rọ̀ àlà ẹnu lámì kọ́wé lébùnú sẹ́yìn harfan wáhídá. Àyè sẹ́ni bùn tèmi ọ̀nà kàánìkan, ẹ̀ kò ní bọ́ọ̀dù tó ní àná tó hùn náà. ziyadatun amma qal ọzọ nọrẹ kan rẹ fún ẹni kẹ àwọn kuma lórí yóò tún na wọ́pẹ́ ìzìn ọ̀rẹ́ bá nàbẹ́ni inú mọ̀nà wọ́pẹ́ ìzìn. my iron kaki ya umeizi ya weku no whatever say any if we inu mono that very time le should be to put kota bihi agree kai kata wana ka ayuja na wana fiya to ya that. jai is wartifa isautihi wate oi shomoteba na kushomoteba whatever say Full furso or they give a chance then bayyana lahu wajhu khatihi ya sidaka ya ni bunte ni ka ni ka ẹbùn tèmi ọkà wọ qultu lahu abu basir kadin ka ayon ka لندع القراء إذا هم الذين يحكمون أبي النبي إذا النبي لي دواي أبو بسير كانوا يسامي سيران وينو نوتي مولي أبو بسير لي سان بقى إني نيت ọdún èrí ìdáwọn àbúbọ̀síl ọdún èrí ìdíwọ̀ máàlánà ẹni ẹkùn náà bí di rídàkì ene ba mukarere no ni wa yarifu man minna alladhi kadhaba ala ibn taymiya qawwalahu ma lam yakun ben reye eno bi ne ni ni cheche ku bun taymiya an eno bi ne ni ire bun taymiya na ba ra ire no ka asa ayo zil ko non non hawa na tare ko ko non wa kana rajul qabla dhalika yasma la kutubi khairan wa bi kan ko dori duan duan dora تنقضوا بعد هذا الحديث الهدف الى سعان وشتام لنا ولكتبنا هكا بوكو كاونا من نطوفا كويري كلولا دا كويه دا كويه وكان ذلك قبل ان يطبع هذا الكتاب ويرى النور هكا الى انا ونامي لا تغمو انا او يدو انا نطوفا كا يعني لتوين إجابة أنت وطلع قلت أبو بكر أمريكا قلنا لي أنا والصفات الطائفة المنصورة التي يجب أن تكثر سوادها في السيستم أبو بكر كاميك أي وهذا ليس هو النص ابن تيمية كما هو في مجموع فتاوى أبو بكر كابي إسامي ابن تيمية كاتين مجموع فتاوى نوكا 158 فيج 18 وكان رحمه الله ọka ọna kibu ntumi ẹnwu na ọba mmanya bayọ yujib an ilakọtụ telmiz bi muallimihi kibu ntumi ẹba ni please answer ami ho sire ẹni rẹ sẹwù kò relationship ọ̀zà ànú rí mọ́lá nù ọ̀zà ànú náà zù kéwù wọ́n ṣẹ̀rí àti wọ́n ṣẹ̀rí iye ti ṣẹ́dù wọ́sàtù telmiz li muallimihi àti ọ̀yìn nyọ́ anáyẹ̀ iná dáa ẹ̀wọ́ àtàrọ́ ànàdìkẹ́ àyàn iná aka náà ní ìsáná sọ̀rọ̀ ní bàbẹ́ níka lukaka máa fi orúkọ àmúgẹ́wẹ̀ máa fi lẹ́ àwọ̀ ẹ̀wọ̀n ẹ̀nẹ́ ni wọ́lẹ́m bẹ̀ṣẹ̀r hot ilàlẹ́ àwọn ètìfà àkùwánà tẹ́ẹ̀kì volume twenty eight page eighteen kíní màjúmọ̀ fàtàwà ibùn tẹ̀míyà ẹ̀yìn word this very word is ọ̀ka àlẹ́ àwọn ètìfà kẹfẹ́ mànìyàn rẹ̀ amma not that one ka kasa zai kasa ni to ɗaya na ɗaya fi ya kini ibn majini batawa ibn timiya ko basiran su kowa kan na wa ilaika qawluhu idan ibn timiya kai ka auzo su da tan wala yashud wasahu la muallimihi wala li ghairi muallimihi ka asani oza ana kwete help ni yamkada n'aka ni ọzọ na rwan ilé ẹnu ọmọ ọgọdọ pàtàkì àgótà mi ti máa ti na jìnnà na àti àsopọ̀ nìyí ìwé ọ̀nà oní ìsìnkú lórí ìjọ yín ti ṣe ti ṣífà ti tọ́ ìfẹ̀tìmọ̀sọ́rọ́ lẹ́sẹ̀ yédìbò tó ká ẹ̀ ń tọ́ pé ẹdí ilé inú ìtẹ̀mí coat ọ̀bìnrin nínú coat àwọn ibu ìtẹ̀mí ọ̀nà kájọ kafẹ́ nkan al-maksud bi hadha shad wal intima ta'awun al-bir wa taqwa hadha qad amara Allah bihi wa إذا كان مكتوب هذا الاتفاق والانتماء والبيئة إلى نبون تيمين كأنا كشوتنا كمان بس اتفاق بس بيئة تينونين ẹlẹ́yìn wọn ní bùtẹ́mí ẹ̀ náà kanáà ẹ̀ǹtì máa ẹ̀kọ́ ọ̀nìdọ́nukún ẹ̀gbẹ́gbẹ́ náà kanáà. so ẹgbẹ́ náà bọ̀ sí return correction and kíní evidence ń lérò láti pátá kékeré ẹni ọ̀nà òṣèlú kò dúró ní wé ọ̀ní ibùtẹ́mí ẹ̀ anáwé ẹ̀. so ọ̀nyídá wọ́n tó mọ́rí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àti rúi ya kúrú lẹ́họ̀ta ara yìí nà gbọ́nà ìkàkà jama ìràwìn bẹ̀ ya ihe ọ̀rọ̀ nínú ọ̀yọ̀ ya dọ̀là di ọ̀ abubakar dáàkà nìkan ومنها أن طائفة منصورة تعمل صورة جماعية منظمة àbí ìlàgbọ́nà ìkẹ́bà ha ọlọ́mọlúwà mọ̀gọ́mọ́ ẹ̀ ẹni ọkọ̀rẹ́ ní ẹnẹ́bà mi jozi gama munazoma and jozi organization ẹ̀ organizatory àlẹ́yà amir bẹ́ẹ̀ níyí amir mutọ́ ọ̀nàìka dáàfáàfá wọlẹ́bí ọkọ̀rẹ́ rẹ̀ zálík ìṣẹ́ náà ìṣẹ́lẹ̀ ẹ̀ najmul zikruha fi nuqat taliya ona bi agoy issues ana ka umuri si najmul zikruha ba ka tren jumlatan ba na yeba wa gana iba just summarize and then in the following nuqat taliya in the following point او قوانين ان المهام التي تقوم بها الطائفه منصوره ان كان important انه مريكي رسول الله صلى الله يبقى عين منه والتي منها القتال في سبيل الله على إنها تقوى قرقو تزمري يستحيل القيام بها أنا كأبا أبي أبي نيب شعو حلال كأنه وتجدم أزم إلا من خلال عمل جماعي هكا أني ما يجوزين جماعة منظم organizing ويني أخذوا بجميع أسباب القوة والظهور يعني نسمى أبي أذن قطع زيرة أتي أذن يكبر بري كما قال تعالى أنا كم ننجل ما كاكا إن الله يهب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص ومجمنا تعالى كنوا تليارنا كي أقرأ كتور منهم. صفا يعني جماعة بين يا كأنهم بنيان مرصوص إلينا كاكا يهمهم والقاعدة الفقهية وانني قاعدة أنا كا أتي دراسي إسلامي جرسودن وبيرجع تعطيه وكاي ما لا يتم الواجب إلا به هو واجب أبدا أنا كا واجبي أوجو إما نسأني كسر نورس واجبي ẹ̀dẹ́yìn jamaa ẹwà nyẹ́ lọ́ọ̀bí ẹ̀nà ànà ọlọ́bù kà ń jamaa bọ́ọ̀lì bẹ́ẹ̀ni kà ní ọ̀dọ́ kà ní ọ̀dọ́ ni wọ́lkọ́ọ̀lù bí kìláàfì zálì àdínà ákí kìí kọ́sọ̀ nù ní ẹ̀kẹ́rọ jẹ́ pé yàní bíyà òkèfèrè mi nàlù bá ti sọ̀rọ̀ ọ̀nà ọ̀nà àti ìrùkà we are going to waste a lot of wajibi ana ka anyanyi lakami ana ka jihadi nan wọ́n ma ويعني كذلك الفردية لأن ذلك يسمون كذلك individualism والفرق والاختلاف ده جهي ده جوني وهذا بخلاف ما أمر الله به ورسوله أصلا الأولاء جوني إنسانيك أمره أمرتان مدن كما قال تعالى أن أمره النبي مكاك واعتصروا بحبل الله جميعا ولا تفرقوا أبون التوكوك أمره أبون دمهم لا تفرقوا أسر جميل أعطانا النبلا كان في إن الله يرضى لكم أن تعتصموا بهبل الله جميعا ولا تفرقوا إن حديث عن إمام مسلم دواء كأومره كيو هنا يتو منك وعب الندوى سورب مرهم أسر جميل أعطانا النبي صلى الله عليه وسلم إن حديث نايكا أو بين صحيح سنن الترمذي أنتم لك عليكم بالجماعة أو أنني كوا وعملين إني جمانين wa iyyakum wal furqa mi arauni ni ini ay gahi ina shaytan ma alwa ma alwahid ozikunya anaji yenwan doje yenwan kona mi dualism mtu mliko ni shaytan azezen huwa min al ithnain abad lana ya efi kweba kukuri kurana shaytan nzurwa أبا وجدت مرسل الله سلام كنت ذاك من أراد بحبوها الجنة فليلزم الجماعة òun lè títa àfẹ́ àlìjánà ọ̀nà wọn ọ̀lọ́nà ọ̀tẹ́kù jama ẹni wọ́n sọ wọn ní jama àdìsí ọ̀nà yìí sọ wíwú sínú ọ̀nà tìrìmìlì àdìsí one thousand seven hundred and fifty eight ọ̀kọ́ọ̀lá tó tún múlẹ̀ káwọ́ sọ nǹkan yẹ́dùlọ́ọ̀hì máa àlìjama òmùlẹ̀ ọ̀nyí wọ́n tún ní jama owó òmùlẹ̀ wọn náà ní jama ọ̀ ẹni sọ wíwú sínú ọ̀nà tìrìmìlì àdìsí one thousand seven hundred and fifty. وقال أعصدتكم لأنك الجماعة الرحمة والفرق عذاب إذن أي جماعة أيام بابين ويقهي جوهن وصنن ابن أبي عاصم وشابه إني وأن أنا السنة وصفحه الألباني للباني كديث صحيح وغيرها كثير من الأدلة التي تأمر بالجماعة والاعتصام بحبل الله وتنهى عن الفرق والاختلاف in hadisi na ru padaki in din hadisi a ana mota yi kabira mai ni rago kuma dia nnukwu obe muri yi ya da hon ari ko ga hiwe onre ai ko eh ije munye da wal gharib fi al-amr kuma ini yene ini ẹni yẹ ti ká akúmi individual ẹ kún sáyé jama ẹ kún sáyé group wal amaru fardi ba'idan an jama kuma ẹjọ́ náà ní kọ̀dọ̀ àmúkọ́rí individualism ọ̀hún lọ lórí jama but ẹ̀mọ̀ tí ìwé náà tẹ̀rẹ̀ they will still want to abọ́ọ̀lù wa gọ́dọ̀ ní jihadist dára kọ́nà ìdáyíṣà àmà ẹ̀kọ́fẹ́ ní jama very very useless irony this is very useless irony haka wannan alladhina taksha'iru juludahum min kulli amalin munazzam leka a ti wa enwo re nta mi le ko ko mu le ba be for mi movement a ti wa enwo re ya yan ni zai al-qaida da tanzim al-qaida khawarij a ti wa enwo re ama ni for mi jama o do do ba ni la si da ga ko le ne na kan kan ko tu kuma kare da ka sheikh insha Allah sheikh liqa'una sheikh ana ba karai they want it like this kaga gudan da wannan amma ni jama'a who is fooling who aka yi sai yanayi inin wurin heznet ne ɗan kuma ɗaya sai hadisa na ika ɗani ƙabi wa ya sashidu na biha ala khatu'in kullu man yadu al'umma ila an tuntazin fi jama'atin wahida ɗaya ìvénu rẹ̀ ẹ̀yà sí yorí èyí aláhọ́tọ̀ in ẹ̀yà sí witness ẹ̀ nílé wọ́n ní àdínì náà ẹ̀ka ẹlẹ́wọ̀ ìgbésí ẹ̀kọ́ ìgbésí ọ̀rọ̀ náà ẹ̀ka àhẹ́rẹ̀ká àyẹ̀wò àbàbẹ́dà àmìrànkọ̀nyà alákòlùdì rọ́jòlìn wáhìd ẹni sọ̀rọ̀ ní àmọ̀dọ́rùdì kọ́ọ̀nùn ọ̀ọ́lídẹ̀ ni wàhálà min hajj wáhìd then rẹ́fúsà fi methodology náà ah ní methodology ní lè fi wá ní lagos àjẹjẹ ní cmc municipal congress ẹnna ní mẹtọ bẹẹ ni anáìkẹ yẹn náà yọdọ tún mẹta dọnà every four four years they change germany amẹ́rin náà dèrè ẹ̀kọ́ náà yóò bẹ̀rẹ̀ àná this is democracy ẹ̀nà mi rẹ̀ náà máa ń kọ́ da abu umar farouk abu umar farouk kọ́ ọ̀hún pẹ̀lẹ́kì we are friends ṣáà kìí máa rí dáhùn ọ̀nà ní ẹ̀wọ́n yóò tí ń náà democracy أنا بدأ أني ليك من شيء أما كنتم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر حتى ما ضروركم هذا يريد أن أرى إيه واي أمريكا واي صلاح الدين أيوبي إسلاموفوبيا أنا أبا سبحانه وتعالى أنه يتلقى يمكن هيك وانا يزوري هذا نقول لين أكيد صحيحة حيوان يومي يا دار نعم ميري بابا يس أوا دار إمبوسيبل Agora, ah, ni rago agora, Agora não dá tina me riba for years. It's democracy. But the name is, ele wa ne, assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi shaykh, alhamdulillah. Sala di kana wa ne ka. Aje sin na misali men ne. Amu guri ran. Ile ne ya kai do. Ọmọ na mu zani. Ọmọ na so to ye non. So that because abedo ni the same methodology. Abedo ni the same method of approach to issues. hanyar ina gwajin daga nan tablik kuka ni dai matsanin kun la ilaha illallah تدخل الجنة قل لا إله إلا الله تدخل الجنة يسودك قل لا إله إلا الله ما رأى ما مدن وحي ما نكملون أبواب يعني ننمي فامون يني كلا يني كوا مهالي إسلام ويهي فتكئين حتى وحدك لا إله إلا الله إذا أقصى لا لا يفعل مهاتي يعني نجعل ما هون

ti za ko nyar kullu la ilaha illallah na da wani ko zai rere ni ah aka abawo أنا نبنت ينقع أن تنتظم في جماعة واحدة على قلب رجل واحد وعلى منهاج واحد منهاج النبوة on the prophetic method manhaj not different manhaj mdo ikanye ila kwana hi ah, anaghị ịrakwa anyị egwu na nigeria zanwa jin mujahidin dukarin ekenere السلفية للدعوة والقتال جماعة السلفية للدعوة والقتال احنا بيتنا من هاجة القاعدة عن الطالبان هي يبدو ايضا الجماعة recently bí àtúrẹ̀sì business àwọn nù bí káyín sí lèyí lè nu tọ́lìbán káyín lèyí nu tọ́lìbán náà iná jẹ́ ẹni kúta ṣọ́nà iná mọ́mẹ́ tí wọ́n náà ẹni ìjọba àti sọ̀làfíà lè dá àwọn ọ̀lẹ́kítà alhamdulillah ìjẹ́ra iron out that difference ìjẹ́lẹ̀ lèyí nu tọ́lìbán lẹ́kọ̀ọ́kọ́ rẹ̀ recently ayé kan tó tún náà ká eh, ayman azawahiri hafizahullah ṣọ́ka ọ̀nà yìí good news to do man ọ̀rẹ́ wájin jama'atu salafiya lidda a walkital in nira su bai a bayi maula umar daga wata ma ya jẹ́ mi báwọn mu na wanda ya kunye wa rawa hani tirai jama'a oyin mere kuma na an yi nisa ma sai kusi yi no ma hon lai jama'a amiran nan yanin ire yau sa'a kuma akiri mai zamaiku an yi anáyí ní sọ́yìn muslim anáyí ká jábì rọ́dọ́wẹ́n jábì ibn abdullahi rọ́dọ́lọ́ anhu وقع سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة قال فينزل عيسى بن مريم فيقول أميرهم تعال صل بنا صل لنا يقول لا إن بعضكم على بعض أمراء حكمة الله هذه الأمة وقع jabir ibn abdullahi ka on ti mu sallallahu alaihi wasallam ona o ka ka umma ba be de azen ra ko ana e ka ini umma nan kana maso da e ya kure kutuli idaira da ya trayon ko di kiyamut ni an tsoro da nabi son ya kutiya annabi sai tuwa tuwa da ka bi fa yakulu amiruhu ana wa dukkan mun da ta'al wa salli lana kasa ko sala dai bana kaya nabi sai fa yaqulu la da nabi zake yi inna ba'dakum ala ba'din umara yawni ni yawni o mamira yawni kadan takrima Allah takrimat Allah hadhihi al-umma kadan baninu mun dai al-umma tumuri sallallahu alaihi wasallam الحديث فيه فوائد الحجة حديث نوني أني أنفاني أنا كفرنان منها كنينان صحة شرعية الإمارة على هذه الطائفة على لسان نبينا عليه الصلاة والسلام it is authentic and it is legal any amir is any group تنزل على النبي أو مكاك فيقول أميره أمير أنواكا على لسان إنسا النبي زونة تيون النبي زواكا كاكا إن بعضكم على بعض أمراء يقول يقول نوم أمير يقول ولا ينبغي أن يحمل هذا هذا يقول لنا ركاك أبي Ah, ìràgbọ́dọ̀ níbi iṣẹ́ òtún mu ní àwọn bá kan ọwọ́ sí ìrọ̀ ẹ̀wọ̀n ìrìn dọ́ka ọ̀làyàn bàdì ẹ̀ wọ̀rọ̀ àníyàn mi làhàzà ájì sí hàtù ìmárọ̀ ka ọ̀rọ̀ rà kiri ẹnu dọ́kù wáyé náà ka ẹ̀ sí hàtù ìmárọ̀ ka ọ̀tẹ́ntì tanyamil dọ̀dọ̀ láti lọ sún ala áhìrì tó ìfà wọ́kùtù nùzúlù ìfà aláìhì sàlám ka ìràgbọ́dọ̀ níbi iṣẹ́ òtún wá kan dúnà má kọ̀bláhù min al-azmina ama ɛyɛbrɛ mana bi dibɛ kawo dida ne bi saba bɛ agogi dɛmɛ fɛ ina idɔfa tɛl amir ila tɔ'ifa wọn tó mɔri yɛ na rileeti ira yi amir na hun ira yi tɔ'ifa ira yi jama ira go akumuri amiru hom amire ni ɔka kamiru last group amiru hu ndok amiru hom ha bayani wɛrɛ wahuri alayi rɛ yi ka an na sifa صفة هذه الطائفة هي الاستمرارية أنتم يريد وانك quality of this group أظن أبين نفورون لا نفورون إن ريانوك تفاي لا تزال لا تزال عين ما نبع في جاز بين استمرارية هذه الإمارة وصحتها فلا تزال طائفة عين ما نبع في جاز ثم عين ما نبع أمير نبع في جاز حبان ونبع في وإن الإمارة صفة لازمة لهذه الطائفة في كل زمان أقول إذا هي كان أمير أن يدعو bana mani gbẹgbẹbo ìràpẹnẹ nsàmì náà ẹsẹnyọ àgbókè ntúrìkìlá tẹzad ẹnmọ náà sì jẹ so ankun ẹkẹnyẹrẹ mọnira gbọ náà sì jẹ àwọ ẹrẹ nyọ ní ẹnẹrẹ ọsẹ nyọ dọwọde ṣe ìdásọgbàsá ànàwó tí a ti ẹlẹ mùsùlùmí àánà bí ká ó yẹ kẹsẹka أولا تقومري من أزمنا ومنا كتا يفتقدون فيها الإمامة الكبرى النبا لاك إمام وفانيكي كي وكانالي الخليفة هذا الله ملافة لين كلمة أنا وكاني أنا موني نان فهذا أنا لاني تو بلاد أفغانستان وثبت صحة وإتمارية الإمارة على الطائفة المنصورة lẹ́lẹ̀ rí ẹ̀fẹ́ tẹ́ nìkan ẹgbẹ́ náà yín ìràgbẹ́nẹ́ ni anábà yẹrẹ fẹ́ rẹ̀ pòrò bẹ́ẹ̀ anápòrò ẹ̀ bàjẹ́ lẹ́fọ̀ ìmárọ̀ aláhàdì tọ́ ifá fi hálà ti kí ìdámi ìmárọ̀ sòhíhà insha allah ọ̀ka àánàm kanọ́ mẹ́yàn ọmọ yóò sì ẹni ìràgbẹ́nẹ́ ni anábà kìrẹ́ ìdá bẹ́ẹ̀ jẹ́rẹ́ fẹ́ ìdá bẹ́ẹ̀ nìyàmìrì ọ̀jẹ́ kẹ́ lẹ́nu ni bọ́nùkòtù hó ni yẹn náà ni al'umda fi ẹ̀dá ìlúdà wọ́n ni sheikh eh, abdulkadir ibn abdulaziz ni page 58 akọ̀gbọ́ wọn ni owó kìtàbù mufidu náà sọ bí kìláàtì yẹn náà kọ́ yẹn fàdá wọ̀ ẹni bá náà advice ọ̀dà kọ́ náà ni wọ́n yìí dán lórí ìdán. ọ̀tọ́ha ani nìyí alayhi salatu wa salam. àwọn yìí hàn ìsẹ́nà sọ ìmúdò àníbì rẹ̀ ìmúdò mọ́wọ́ dọ́rin أنه قال إذا خرج ثلاثة في السفر أنا بكع أبني ثلاثة سنة هليه فليؤمروا أهدهم ونرى أني إبراميل أسوى جينا جيغة حديث عن رواه أبو داود أبو داود حديث عن من دولة إني صحيح جامع أني ينا قوة أنا الباني كنوري صحيح جامع حديث 500 دولة ناني وفي رواية عند أحمد في رواية نايك وبعيد أحمد بن حنبل لا يهل لثلاثة كاري حلال كاري حلال يا ابنتا يكون بثلاثة من الأرض أنا كأياه ينيل فتر جنون إذا إلا أمروا عليهم أهدهم حكا إني شرنا لو مي غير إذا يعبون هو ده له فإذا كان ثلاثة في سفر تتعين عليهم الإمارة Ebosir kana ka oznetana trouble. Hara become واجب كأن يعمل جرءا لوصول الفرقة والاختلاف واسي كوكوزي أسوا زنا يجاهي زنا يجميني فقرز أن أن يتوجن فيكون من باب أولى لو تكون ما أو بطرس الموقع أن تتأين الإمارة كأرى بكم واجب كأن يعمل على ما هو أعظم من السفر إنما يكون سفر أنا الأمر بالمعروف والنهي عن المنكر أنا الجهاد في سبيل الله من أجل استئناف الحياة الإسلامية على منهاج النبوة فلما دعا فأغام إلى أكسوا من أبكوا كجاء تقول مني هل أريد الشعب Islamic آه. living أمر كوكو مليورا تي أولي النبي آه، ìwọ basiri kẹtọ dẹkẹ basiri kúrò kóòtù àrùfọ ànáwọn iná àrùfọ ní kóòtù ẹ rú pàtàkì ọmọ ààrẹ ní jẹmẹsì kóòtù àrùfọ ẹka àrùfọ pààpù ọnọbi na ọba abọnyimi hẹnumẹ ọnọbi akílù dín sheikh islam ibn taymiya rahimahullah ọka yajibu ibn taymiya kàrẹ́ ànì ọka yajibu an ya'rifa àwọn wájìbí kọ̀rọ̀ ẹ́ ana wilayata amurin náà náà ní ṣòdí aná ìrẹsì àfihàn sára min àwọn wájìbá ti dín àwọn yìí ní one of the great àbàbò adìyànnà ẹ̀rọ àbàbò kẹ́nọ́ọ̀lì àbàbò bányọ́wìn anyọ́rọ̀ náà ẹ̀ka azàmẹ̀yà plan ọ̀nà wọ̀dọ́ọ̀bù bẹ́ẹ̀ ni dáa ìrẹsì àfihàn sẹ́ẹ̀ ni tóbi tèmi ẹ̀dọ́ kọ̀ntún lọ́kà wẹ́nyẹ̀ ńṣẹ́ di nyọ́ni jẹ́ ẹ̀ ha ọ̀nà wẹ́nyẹ̀ ńmẹ̀ ẹ̀wọ̀n yẹ dọ̀wọ́dẹ́ fẹ̀yìnbọ́nyẹ adam fẹ̀yìnbọ́ adam láti sí mu mọ̀sílẹ̀ àtọ́hún ilà bẹ̀rẹ̀ ìtìmá lè hajj tó kọ́ tó wúlá bọ́ọ̀d. àgùkà ẹ̀jẹ̀ níbi adam tẹ̀lẹ́yẹ̀ ní ó bẹ̀ tẹ̀yìn ẹ̀rí ilẹ̀ nẹ́bà bẹ́mẹ̀ àgùkùsẹ́mẹ̀ ẹ̀rẹ̀yìn ohun ìdíjọ́ ọ̀gbọ́n mọ́ta ẹ̀rẹ̀yìn rédíò ní ohun ìdí ọ̀gbọ́n náà wẹ̀ onídọ́gbòwò wẹ́dà àyíndà wẹ́dì ọ́ onídọ́gbòwò nẹ́pà àgbọ̀wà sẹ́láàdọ̀ sí rédíò nìkan ní ìlú ìjẹun plural wọlé abúdó láhùn ìjẹlẹ ìtìmá mìnà rọ́ọ̀s àgbọ̀wò ọ̀rà spíkà ẹ̀ nà kógo táhà bani adam ẹ̀dẹ̀ ẹ̀ nà kógo tó ọ̀dà káwé ní pòpò àbẹ̀dọ̀ ní mìnà rọ́ọ̀s àbẹ̀dọ̀ ní dọ̀dẹ̀ hàtà kọ́lá nàbí sọ̀rọ̀ sọ́lám إذا خرج الثلاثة في السفر فليأمر أحدهم ما في حديث أنا بين قلت لك الرب كان يأكل تتراول بشار نعمي أمير وروى الإمام أحمد ابن تيمية عيش علينا لأنه يتعكى الإمام أحمد قال قال أن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال إمام أحمد برضو سنة آه، مسند أحمد بن حنبل قال كاكا onto musalla sallama rati la yahillu li thalathatin awra yaznita innakum yakununa bi falatin min al-ard ka enyaha enyenyi initi zonon ba boy do kene illa amaru alayhi mahadum ako jale ni bamir awjaba ta'mir الواحد في الاجتماع القليل العارض وكأنت من صلى الله عليه وسلم وما واجبين كان يعمل كنيا للإجتماع يرنا شيكو قليل شيكو وجه أبنيتا الأرض في السفر أنا كيس conditional on سفر إلا ما يوكو أنا قراها أنا بنا travel دلي هم كنو كومني كومني هذا نيكا كنن no condition na kẹ́wọ̀n ni ẹ̀kọ́ ìṣe ìwọ̀n tó mọ̀ ẹ̀ka ká ẹ̀fà that kẹ conditional ẹ̀rọ again is accidentally ọ̀nà ẹ̀yìn àbẹ̀rẹ̀ àwọn àkọ́ ọ̀mánìyàn ka ibn taymiyyah ko ti imam ahmad ibn hanbal ani imam ahmad ibn hanbal sahal sunna ya imam ahlu sunna wal jamaa ibn taymiyyah shani ka ai ko ti imam eh, ahmad ibn hanbal kai ana kana me an tanbihan bi zalika ala sa'ir anwali anwa' al ijtima ono runun mu sibiye ka en time oni ana kogo abedomi eh abodi بل أن الله تعالى أوجب الأمر بالمعروف تقوك أمره أن النبا أرى ما بابوك يا كورونا يا مدى ذاك إذا والنهي عن المنكر هي هوني أدي ولا يتم ذلك إلا بقوة وإمارة kusanan elewa zo me ema nyukata ukatana kana ukata chehi ukatache ukata lavia wa imara ataudi وكذلك سائر ما أوجب أوامر يعني ina bisa nan muri mababo min al-jihad ina ku jihad wa wal adl akina mi justice wa iqamatul hajj akina wa isi hajj je agodureke nigeria na enu maka wa jina ka nyamiru amirul hajj bawo toro de hotori wal jam abiri ana kujuma dure kanya dawde wal ayad ati abijoni ko dani dawde nan wa nasrul mazlum

kaya misali ya nyamir wa kurbatan babe waita gore ya taqarrab biha ila Allah oni ko ka guru mon hin aina taqarrub ilayhi bi ta'ati wa ta'ati rasuli min afdal al-qurbat agoka waita guru mori de oni sa sa ati oni sa sun tumuni ini kana ni banyi na ka guru mori kanen abene ani man katiba ko ini fatawa volume 28, page 390 to 391. Majmu'u Fatawa of Sheikh al-Islam bin Taymiyyah, volume 28, page 390 and 391. وقال الشوكاني إمام شوكاني أنلاك عليه وقال بعد أن ذكر أحاديث الإمارة في السفر إمام شوكاني إجارة عليه حديث من تهمي كعبد يحوجي إني أرى تراولا ìjọ́rẹ̀ kó tradition náà lọ́kà fi ha dẹ̀lé lónìí lọ́kà iná ara yìí kú ala annahu yushri'u ta agagitara ara yọ́ ní shari'a lè kúlẹ̀ ahadin ta a ní ìrìkà ẹni nọmba náà ìka balaga salasa fason ada a zana go ẹ̀ta àríkò hunabọ ẹni an baro alaihim ṣe ni yamir fi zalika a kúnrẹ́ náà asalama min alkhilaf hana nyodo de haba nyane te honi ay jahi ay ay indifferent alladhi yudi ila tilaf ana ko nyon ko kata ni tusai ni tilaf bimana destruction ma adam التعمير يستبد كل واحد برأيه وتقوى ويرك اين يدعو دي نعم عليكم الله imamu shaukani wani makara ne ranka ana alkazan ya raute na su gwayata alkuhuna wa zan na yanya mirin otu litu yu adi ila tilaf wuri litu ka anyi distortion kama aka mita amir ana wuka anyi lack of amir aha yakadudu kullu wahid bi ra'ayin abuwa da wani asiri a ya nemi koro gbọdọ tara ka nyamir kene ana anyi jama'a tara nyamirin èdò jẹ́ ikó wà right ilé ọ̀rẹ́ jẹ́ ikó wà right àmà wẹ́rẹ́ app ọmọdé right right ṣùgbọ́n ẹ̀ bá mi amẹ́ríkà ọ̀kan náà ní ààfin drop out ọ̀rẹ́ tí máa kàn ẹ̀ ọ̀nàmọ̀ ìmá ahmed ìmáàmù hasan al-banna rahimahullah ọkà ọkà ìsànà one of the first steps ẹni destroy tomorrow káyé lóun yín dá àyà ọ̀ dọ̀ right àmì ìrẹ̀ ọ̀rẹ́ yín dá àyè dọ̀ right ẹ̀ndù wọ́n ètò àrùkọ̀ drop out discussion náà sáà sí ní ìjẹ̀mọ́ náà o amir all right totally amir náà drop and náà ṣe wọn náà right àtàyìn issues òjòónú kàjá ń dọ̀nà right òun náà mìíràn rẹ̀ kàjá right ọ̀rọ̀ àwùwájì bí wọ́n àyẹ̀yẹ ká ní amir ẹ̀ wá pọ̀ dọ̀bù díà nínú àwọn àásà ọ̀sà ìwà wọ̀ dọ̀bù díà ó yẹ onísìmọ̀ ẹ̀kọ́ sísáàsì ẹ̀ka ẹ̀yẹ dọ̀bù díà ó drop out ọdún ọdún náà ẹ̀rì kìdù ẹ̀rọ kọsẹ̀ wọn ẹ̀rọ kọsẹ̀ drọ̀ pan. ṣọyá alùmọ̀ ayé tó bí kò hàwáhù ẹ̀rẹ́yìn ọdún òfin dáa sáàsá lọ́rọ̀ dọ́kànnà drọ̀ bófin yàn náà ìdẹ̀ ńlẹ̀ ẹ̀wọ̀n yàn yàn. wọ́n yá alùmọ̀ ayé tó bí kò hàwáhù bàbá kó àmì sẹ́nà ìka ọ̀ kọ́rẹ́sìmọ́ntì òwúrìṣàn fàyìhùlẹ̀kùn ẹni hàlákà múyọ̀ ọ̀rẹ́ ọmọ àtàmì ara nyɛ sɔrɔ tutu le ta yo ilɔ ɛstilaf yanyi isana ayikaaje mu yi sɔrɔ kura tie kɔɔ wọn ara nyi ara nyi central ara nyi central ara nyi za ayɛ resolve rɛ wata jami olkalima de ile komuni ɔkyerɛ yɛn gbere kaba bɛ imam shauka na kuntun abirama kawai imam shauka ni aka wai da shuri a haza yakununa na falatin ana bika anyar of jonon ara nyoyi as ne tana ikaka e a travel ina hana ko ina dole uzul kenen aw yusafirun ko ya hude yi shar'iyatuhu dan da moda li adadin akbar lana ke nawo yaskununa alqura ana ko ni rayehin wal amsar raini in the city and rainy villages ويحتاجون لدفع التظالم وفصل التخاصم اني انني انني جسوي لدفع التظالم ومن ان في given them any from any oppression وفصل التخاصم لان ده نفسي دو كودي اي اي الازي انا كان ني دا ما ني يلمو لا كنون اولى ọ̀nà bàbá bò wà áhàrà ọ̀kan náà láì ti hun ìdá náà nọ ní màá náà kàwáyé tó ní ìmọ̀ ṣọ̀kan ní sàn ọ̀ ẹni mẹ́lò àwùtọ́r ọ ní ìmọ̀ ṣọ̀kan ní mẹ́ volume eight page two hundred and fifty six ọ̀ ẹni mẹ́lò àwùtọ́r àbúrò ní màá ní kú tóbi sónà mẹ́lò àwùtọ́r volume eight page two hundred and fifty six ẹ̀ẹ́ àmì kwàsí zẹ̀tẹ̀ wọ́kọ́ la imam haromein aljoini. ẹ̀wùn díẹ̀ náà máa lè dùn wá ọmọ náà ti tọ́ bẹ́ẹ̀ yín good imam bẹ́ẹ̀ yín imam wà hàn náà ẹ̀kọ́ right bẹ́ẹ̀ wọ́n kí n bọ́ sọ̀lọ́ ọ̀hẹ́dẹ́dọ́ka next year yàwó ní ẹ̀hún palestine ọmọ náà next year ní وقال الإمام الحرمين الجويني رحمه الله فإذا خلى زمان عن السلطان أنا القيا ياها يني أمنا ناكي ليجاي كتاب وسنة وجب البجار على حسب الإمكان أوكا قرأ الزباب كسوي أهي تهوكة يعني إلى درء دوائك عن أهل الإيمان كيا مصور كيا دوكو لهم كتنين يمجرنا كيا دو إلى أن قال بسلام فكا أبي بيرو كارينو نتو كلاك هكا وإذا لم يصادف الناس قواما بأمورهم يلوزون به فيستحيل أن يؤمروا بالقعود عما يستجرون عليه من الدفء الفساد إنهم لو تقاعدوا عن الممكن هم الفساد البلاد والعباد آه، إمام حرمين الجويني هذا الناس كويت لهي كنا كورنايا أنا إكا كنا كورنايا ولا كتاب وشو ناس بوا ما سيجريني بس شورنيا بس ميكا أو نو بنين yọ ṣe tọ́bù jẹ́ bẹ́ ọmọ ọ̀n rí bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ sún òzó mórí yìí tọ́ ẹni ẹ̀bọ́ mẹ́ bẹ́ẹ̀ mà sọ́wọ́ rẹ̀ hún pátá náà ẹ̀yìn bẹ́ẹ̀ nà fi ètò ìlú bẹ́ẹ̀ nà fi dòkó lè abẹ́mìíràn àyà tún ṣe ẹ̀kọ́ra amúlùfẹ́sà albilad wal ibad bí iṣẹ́ náà yí ètò ìlú bí dùkú àbọ̀là rẹ̀ so bí dùkú àbọ̀là rẹ̀ so ulama ina karai rubraki hanyi eh, imamu eh, imamu tahawi onare karin renon kini yani fatihul eh, jari e ibn hajar asqalani man kace imamu tahawi ko mane ka onare karin renon imam ibn qudama al-maqdisi rahimahullah ko kuma mane ka ini al-mughni azame ya hororororun àmà káàsán ká ẹ̀tọ́ náà fún lóde nì. ẹ̀rọ ló fi ọ̀nà oníṣẹ́ àti ẹ̀sítàbílìṣì na dọ́màjìn yà àdọ́tún ní ká àbẹ̀tọ̀ ọ̀rọ̀ àbí jólè ẹ̀rí yà àdọ́tún kẹ́nẹ́ títọ́ ní dọ́ka wájì bíọ́rì ní dọ́kì ẹ̀mẹ̀ ẹ̀bẹ̀ yà rí òmùrí hìrì yà ní jàmá ẹ̀yọ́dọ̀ òde bí àmì àmùrùbílmárù wọn náà yà ní ilmùnkà bí lóka yẹ ẹ̀kọ́ wọ́n mẹ́bẹ̀ẹ́ yàrá òmùrìhìrì fọláàtì ẹ ọmọlù òsì anyị wọnìmìsìká ọ̀rẹ́ ẹ̀ màtí ọ̀nà ní ní english language. ọ̀rọ̀ yà ni ọ̀nà àníyàn masọ̀wọ̀rì this is about two hundred and pages ana awọ ba two hundred and sixteen pages. well ẹdí mi dàrú nìkan rẹ unfortunately ní ọba mọ́tò àwòrán ẹlẹ́ ìkúlẹ̀ ìgbàlù. wọ́tà sọ́nà rí inshallah shahid dot wordpress dot com inshallah shahid dot wordpress dot com.